ọmọ yẹn ni. èdè pàgbẹ́ pẹ̀lẹ́ tí mo kúnlẹ̀ wò. mo gbé fún yín o níwọ̀n tó ṣe pé ṣe lọ fọ́ ọfọ́ kùtùkùtù ni. èmi èmi ọ̀sùn tó sọ fún kẹ́ni sọ fún ìgbéyàwó wò. Ẹ̀gbọ́n mi ọmọ yẹn ló ní kó fún pààrọ̀ sí ilé. Ọmọ Olúfàdé o! Olú Adélàwẹ̀ o! Adélàwẹ̀ o! Wípé ọ̀pẹ̀rí lọ́gbọ́n ah! ṣe lọ́gbọ́n yàbí ọ̀nà. ìyá sàbí báwo bàbá fàṣàkì mi ọmọ gọ́tọ̀ sí ọ̀hún lè sọ̀rọ̀ mọ́. bàbá fàṣàkì ò lè sọ̀rọ̀ mọ́ kò. àwọn yìí lù wọ́n bó ma ṣọ́ra. wọn ò ní jèrè láyé wọn kò ní jèrè láyé ò ní jèrè lọ́rùn. èmi kò ṣe ń ta ajá ó ń yíra rẹ̀ lẹ́yìn. dákun sọ fún mi kí ni tiẹ̀ nú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí èmi gbọ́ lé atẹ́jú. Ah, tó fi tó ewúrẹ́ jiyàn tó tó fi tó adìyẹ jẹ ká. láti ìgboro ṣẹ́ aṣáájú kìí aṣọ lọ́hùn mọ́mọ́ bàbá ẹnì kan ìfọkọ́kọ̀lẹ̀ nígbàlẹ̀ ìjọba kọ́kọ̀lẹ̀ nígbàlẹ̀ ọ̀nà ti sábà bẹ ẹlọ́kọ́. ó sọrí bí orí ẹni tí wọ́n gbọ́dọ̀ jírí làárọ̀ kùtùkù. mélòó wá láyé ọ̀hún tó bẹ́ẹ̀ kan wà mọ́ kó kọ́ mú orin sùn. tíì ẹ wo àti títí ah, àti títí wọ́n ti kọ́kọ́ sálẹ̀ o. òkú rédíò wà bọ́lọ̀ ń lé lónìí o torí kèmí mo sọ fún ẹgbẹ́ yẹmí ò ní ní ìwọ̀n gbowó mi lọ́wọ́ rẹ kò ní dọ̀rọ̀ inú mi wá. torí òfin sùn mi bí mo ṣe ń wojú rẹ wọ́n padà fi sùn mi. àmọ́ ètò ah, ah. ewu ni kò ọmọ dín kí wọ́n mọ́ra kí àǹfààní wo ni ń ṣe fún ọ. ló gbà bí wọ́n gbà. òun ló bú ọ mo sì sọ fún lọ́dún ọlọ́rin mọ́ mọ́ wọ́n náà ní ibi kó gbà. ó bọ̀ ó bọ̀. kò sẹ́ni kó fẹ́ kẹ́nìkan tóun nílé ayé àtẹ́lẹwọ́ ẹni ni kì í tàn ní jẹ